ونهانا عن التشبه بالكفار والمشركين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له مخلصا له الدين وأشهد أن محمدا عبده ورسوله بعثه رحمة للعالمين من بجهاد الكفار والمنافقين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم إحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله تعالى واشكروا نعمته عليكم إذ أعداكم الإسلام وحصركم منه مهمة النبي ورحمة صلى الله عليه وسلم وجعلكم إن مصدقتم بهذا الدين واتبعتم هذا الرسول وكنتم خير أمة أخرجت للناس يحتاج الناس إليكم ولا تحتاجون إليهم لأن دينكم غني بالعقيدة الصحيحة والشريعة العادلة والأخلاق الفاضلة والقدوة الحسنة قال تعالى إن هذا القرآن يهدي للذي أقوم سورة الإسراء الآية التاسعة لما تمسك المسلمون الأوائل بهذا الدين الحديث فاتوا العالم وفتحوا ابواب البلاد شرقا وغربا لكونها هو الكفران المبين سورة الحج الآية الواحدة عشرة الحديث الآية عشرة عباد الله كيف يليق المؤمنين الذين أنزلهم الله بهذا الدين الحنيف ورفعهم ربهم àtọ́kọ́ ọba ọba tó lè gbogbo àtọ́jú pátápátá ọba tí ó tún sí àwa kù kí àtúntò ìgbẹ́ láyé tí wọ́n kò ní nípa ìlẹ́gbẹ́ bíbẹ́ wa ọwọ́ náà nìkan ló wà àìrí ti wá mọ́ ọwọ́ náà nìkan ló wà ẹni wọn wọ́n lọ́wọ́ tó máa bẹ̀ ẹni tí ó fi wá tó máa fi mọ́ ẹni tó máa wọ́n lọ́wọ́ tó fẹ́ẹ́ kó ọ̀sẹ̀ láti kọ́ lágbára àti kó máa bẹ̀ mọ́ ó wọ́n lọ́wọ́ tó ká àtúntò ìjẹ́ ní túmọ̀ tó ní àtẹnáwó kò hàlẹ̀ wọ̀ káàlà ẹ̀rọ túmọ̀ tó ní ọlọ́dọ̀ ọ̀pọ̀ láti dé ọlọ́run tó fi gbára níjọ tuntun wa kó mọ̀ wá sí túmọ̀ tó ní kó má tilẹ̀ wọlé tó kọ̀ káàkiri láyé tàbí kí ni wọ ọ̀là àgbàrá wọn ò lọ wọn ọba tí a dúpẹ́ fún ọba ilé ìlú tí àwọn ìdókòwò òkè ìwà lórí ọwọ́ akẹ́kọ̀ọ́ ìfún wa gẹ́gẹ́ bí ẹ̀sùn òun ìlú wa kọ̀ fún wa nípa pé apá máa kọ́ sí àwọn ìdòwí àwọn ọ̀sẹ̀ bọ́ ní òkè kan ètò ìdí ayé wọn òṣèlú kọkẹkọkẹ ètò ìjọ kan ní ìwọ ìjọ tó yẹ ọlọ́wọ́ wọn àtúntò yìí olórúkú ọ̀làlàjọ ọ̀làlàjọ gbogbo nípa ìlànà bí ẹni tó ń sábà bẹ́rẹ̀ sí fún ọlọ́wọ́ ayé nìkan gbogbo ajẹ́lẹ̀ kọkẹkọkẹ nígbà yẹn aṣáájú wa àyẹ̀kọ́ ọ̀gá wa àyẹ̀kọ́ ọlọ́wọ́ máa ti mọ́ wọn àlejò ọmọ káàmù rẹ̀ ẹ̀rú sí ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ikú kúkú ti àwọn kékeré ó pa aláǹtẹ olùkọ́sí ọgbà ọ̀rọ̀ rẹ̀ kì í olùkọ́sí àwọn olùkọ́ ipò tí ọlọ́wọ́ bá nìkan lónìí rẹ̀ gbogbo ẹni tí wọ́n wá pọ̀ láti ta ìsìn ọlọ́wọ́ bá wọ́n máa wà lẹ́ni tí wọ́n máa gbọ́ fún ìsìn ọlọ́wọ́ bá lẹ́ni bẹ̀rẹ̀ nítorí pé ọlọ́wọ́ bá ní ojú jẹ́ ìyẹn àtúntàn gbogbo ìgbẹ́ lábẹ́ wọ́n jẹ́ ẹni dáadáa àwọn tó tó tẹ̀sán wọn bá fún mẹ́sì káàkiri gbogbo alẹ́ pátápátá wọn lọ wọ́n bá ẹ̀kọ́ bí aṣèlú wọn. èyí kárí àwọn fẹ́ tí wọ́n ń tẹ̀lé wọn pẹ̀lú ìlànà táwọn ènìyàn ti sílẹ̀ tí tó fi di ọjọ́ àjẹ́ǹde. ẹ̀rù tó wà pàdé o lẹ́nu wà tó wà ní àti gbangba ẹja jẹ́ ọlọ́run òtítọ́ àti lóṣù yẹn ẹ wá jẹ́ máa dúpẹ́ ìṣẹ̀lọ́rọ̀ ọba èyí tó ti wà torí pé tí a bá bẹ̀rù ọlọ́run òun láti lè ronú àti dúdú orí ọlọ́run ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run àti dúdú orí ọlọ́run àròjọ máa pàṣẹ ọlọ́run nígbà yóò ga ìgbà yóò ga ó tó ń gbé ìpàdé ọ̀sán ọ̀hún òkú lójú ẹni pé tí ọba máa ń sọ̀rọ̀ kan ó fi ẹ̀rọ ọmọ wọn ti wọ́n jẹ́ bọ́ọ̀ mi ìyẹn ti kí ni o oṣù kí ni o nígbà tí tẹ̀sán máa ń tẹ̀lẹ̀ omi ìyẹn sábà nítorí tí ọmọ wa sí àwọn àdáwò fẹ́lẹ́ tí gbogbo ẹ̀ wá ṣe tí ọ̀dọ̀ òun tó ṣe kórí tí àlàáfọ̀ ọjọ́ ọ̀dọ́ tó ṣe yẹ nígbà ìlọ́gbẹ̀ ní ọmọ wa pariwo ọlọ́run kò gbúgbù àárín ẹni tí wọ́n ti kù sí láti lọ́gbù wa ọlọ́run ọlọ́run kò fi yóò wá tó lọ́gbù àgbà ọlọ́run yóò wá tó lọ́gbù àgbà tí ọmọ wa pariwo. síkẹ̀síkẹ̀ lọ nígbà tó ti fi ọlọ́run kò Tahu sebenarnya, ini semua yang kita justru dia orang apa? Tadi yang dia orang apa ya? Orang apa yang kita lakukan orang sebagai orang. Ini bukan dengan kita kita akan sungguh. Jadi itu ilé ẹ̀kọ́ náà wà lọ́jọ́ lọ́wọ́ lọ́wọ́. Ìlówó, ìkọ́lé, ìbímọ, ìbíyàwó, ìlọ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn òyàrá ìtọ́kọ̀ ìjọba pariwo. Òyàrá ni o, tó ọ̀nà obìnrin ó bá wù, ṣùgbọ́n kéré jọjọ nínú omi. Ó kéré jọjọ nínú omi. Nítorí ọ̀pọ̀ ìdí ó tó mọ̀ tó kó kẹ̀yẹ́ kéré jọjọ nínú omi níjọba pàdé ọlọ́run. Àfẹ́ni tọ́nà ń bá kúra rẹ̀ tọ́lọ̀ ọ̀hún bá tura rẹ̀ bí ọ̀hún bẹ́ẹ̀ lè àwọn màtíríà ti dáa nǹkan òkè yẹn láàpọ̀lọ̀ rẹ̀ òun láǹkà tó òun láǹkà bàbà ìgbó yẹn bá bàbàrà ní bàbàrà rẹ̀ ṣé fọlọ́ ti sàlàyé ní ìbálòpọ̀ àn ó ní bá ti sùn lóòrùn àkàyà àti ìlà wọ́n ti àti ọ̀pọ̀ pẹ́lú wàhálà olúwa ní ẹgbọ́n láti tẹ̀lé ayé ìròyìn ayé ọba bàálẹ̀ bẹ́ẹ̀ ti jẹ tó ẹtú bẹ fọlọ́ ó fi ń sáàárín ìlú àlẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ wá bò àmì ìrọ̀lẹ́. ẹni tó ń sọ̀rọ̀ bá mẹ́rà àwọn ìjẹ́ gbogbo àyípadà ọlọ́mọ wa ní lórí ilé tí ẹ bá lọ bá ìlú owó mi kọ́ àkóso yẹ ẹ ti tẹ̀lé àìmẹ́jì yẹn gẹ́gẹ́ bọ́lá ọba ti parí láti rẹ̀ ẹ ti fi ìwé yẹn fún wọn tí ó kó ìjà sí òkú ẹ ti wà nínú àwọn tó lóore tọ́nà tó jáde fún ìgbà àwọn èèyàn yẹn ẹ ti wà nínú àwọn ewé ìyá ìtàkùn bẹ́ẹ̀ àwọn èèyàn kò káàtà yín wọlé àtàkàjú nàlẹ́ èyí kò káàtà àwọn èèyàn àìsúnwó déédéé mùsùlùmí lónìí lókùnkùn bí àwọn èkìrí lòun lè rọ̀pọ̀ pé lórí lókùnkùn lò pé ọ̀dọ̀ àwọn èkìrí làwọn fi lè rí ẹ̀yẹ ọlọ́run àyàtẹ̀ fún nàìjíríà rẹ̀ nígbà wọ́n ti tẹ̀lé fún pẹ̀lẹ́dẹ́ ìgbòmìnira. bí ẹ lérò pé ìyẹ̀yẹ àkórí ọ̀dọ̀ àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ọ̀dọ̀ àwọn èkìrí lẹ́sìn لأن طائر طلع من هذه الكلاب وإن الحسبة لله جميعا قالوا مثلا هم ونسكن ونسكن معنى البيت ìdílé òsùnmí ó fi dájú pé àwọn èèyàn kò ká àti wọn ṣùgbọ́n àwọn kọ́ kò kò ká àti ti lọ́dọ̀ àwọn èèyàn ní àná nílẹ̀ tó wọlé ìwé àkíńdà ti pọ̀ jẹ́ orí fíláàsì yìí jẹ́ nípa ìsìláàmù ẹ̀sìn ká tó ti rọrùn ni ó ti tó Orí àkíńdà tó lọ́la àti àjọpọ̀ tó yẹ kí ni ò ní. Túṣe kò yẹ kí ni ò ní àjọpọ̀ tó yẹ kí ni ò ní. Ìkọ́ lọ́la àti àkọ́kọ́ tó kú ìbẹ̀rẹ̀ òkúra. Òṣèlú àgbà àríyá. Ìdí tí òṣèlú àwọn òfin ọlọ́wọ́ ọba èyí tó kú ní sábì kí ìjọ ti fi àkọ́kọ́ dá ìpapòra wa. Ẹnu pé wọ́n máa ń papòra wa, ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin wọ́n ti lórí èdè ọ̀dọ́ sílẹ̀ fún ọmọ àgbẹ̀ ìjọ sí. Yóò ṣe kí ni òfin ọ̀pá òfin déédé òfin tó dúró lọ́ba ìwà àbòrò ní lọ́dọ̀ tó wá sí nàìjíríà tí wọ́n bá wọ́n wẹ́ẹ̀sì fún àbòrò tí wọ́n lè tẹ́lẹ̀ máa fi kí ibẹ̀ ní òfin fún àbòrò nàìjíríà bá ti lọ wájú. orí kí àwọn tí ọ̀dọ̀ ọlọ́run bá fẹ́ wọ́n bá òfin islam láti mọ kí ibẹ̀ ní òfin rẹ̀ wọ́n wá kú lọ́dà àwọn òfin lóko òfin ẹ̀jọ́ wọ́n ń lò orí orí ni wọ́n ti lè ní òkú ti da ọ̀kan náà àwọn àfa olóhùn káàkiri òun káàkiri àwọn ọdún ìbò ó ní nàìjíríà lábẹ́ ìlú máa tún nàìjíríà àti ọ̀pọ̀ bí kan lọ́ọ́ yẹ kí wọ́n lè láwọn abẹ́rẹ́ bàbá látara pé kí ni látara àwọn ìdọ́lọ́fẹ́ tí wọ́n ti ní àlóríṣi àwọn àtẹ̀wọ́n ti ṣe àwọn ènìyàn ń bọ̀ àwọn ní àwọn sàtẹ́tìfìkì àwọn ẹgbẹ́ yẹn wòye kí ó fà ló fi kíkì ayé ẹ̀já sọ́ọ̀tì àwọn ènìyàn ẹ̀já sọ́ọ̀tì àlẹ́ fún ọ́ lò wọ́n ti sọ́ọ̀tì rẹ̀ fún èdè mùsùlùmí ó ó tẹ̀sí wọn ẹ̀sìn ní ẹ̀sìn ẹ̀ka wọ́n ti rọrùn. ṣùgbọ́n nínú àwọn owó àwọn fáì sí fúlẹ́ẹ̀n nàìjíríà ti àtúwọ̀n fáì wọ́n lè fẹ́ wọ́n lè fẹ́ pọ̀ nígbà wọ́n lè fọ́ ìtura ó dàtú náà ó láǹfààní orílẹ̀-èdè wọ́n ta orílẹ̀ ẹni ìyẹn máa ń ṣe kí o ilé ìfọ̀ ẹni ti wá nílẹ̀. ìfọ̀ àrùn yẹn tó máa bá wọ sọ́kùn ó fi ọ́ sọ́kùn nínú wọn bí a ọjọ́ ìpinnu mẹ́rin tó wà lábẹ́ àti àlejò àwọn àgbẹ̀ ìṣòro náà wọ̀ ní sílẹ̀ òun ní àlejò wọn ní àbẹ́rẹ́ pẹ̀lú ọ̀gbìn rà kí ló fà á sí ìsìláàmù rọrọ̀ látara àwọn ìwọ ọlá tó fi dín ìsìláàmù láàbù òun náà yìí ó ń ta ọ̀nà yìí lọ́lẹ̀ tó ń dúró déédé ọ̀nà tó dúró lọ́gbà jù láti wọ́n bá fi ìṣòro àwọn táyà tẹ̀ sí tí àwọn mùsùlùmí àkọ́kọ́ nígbà tí wọ́n bá ìṣòro ti tó àtúnṣe yẹ báyìí láàárín wọn ti kéde wọ́n darí ayé. wọ́n ti orí fi ti àwọn ìlú wọ́n kẹ́sàn án ọba ìwọ̀ṣẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ láàánú wa ó ti rọrọ̀. Wọ́n mú wa bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ rẹ̀ yìí sákàrà ní rẹ̀. Yóò ti di sí àwọn ìdájọ́ ojú olédé. Ọlọ́run ti fọwọ́ láti gbé èyí lè jẹ́ kí èyí Ọlọ́run wá púpọ̀ fún wa ọ̀nà ẹ̀mọ̀ tí kò ní. àwọn àwọn ìjọ ìjọ ìjọ fẹ́ẹ́sì ìjọ kẹ̀kẹ́ ní wọn nínú ẹ̀sìn wọn tí máa là á dà wọn kápá máa wá sí ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ni ẹsẹ̀ lé ní tí wọ́n sọ̀kalẹ̀ fún yìí lábẹ́ ọlọ́wọ́ ọba ẹni tí wọ́n sọ̀kalẹ̀ ní ẹsẹ̀ lé wọlé ẹsẹ̀ bí omi tó ní ọ̀gbà ẹni ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀mí tẹ́ẹ̀mù ọlọ́kẹ́ ayò yàtọ̀ sí àwọn alákọ̀ọ́kíra kùránì kalẹ̀ nígbà náà ti ń parí pé ìlànà yìí ti kẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọ̀ yóò ti ń tàn ṣùgbọ́n ìjọba wa tẹ̀lé ní ọ̀rọ̀ pípọ̀ yìí lẹ́nu tẹ̀lé tẹ̀lú kúrò nínú àjọ òyìnbó pé kọ́kọ́ àwọn èyí ló wá ìtọ́lọ́run ọ̀pọ̀lọ̀ yẹn ti tọ́lọ́run ọ̀pọ̀lọ̀ yẹn ti tọ́lọ́run ìyẹn tó ti máa ń tọ́lọ́run bọ́lá ọba ti ta sáàlì àyíkalẹ̀ yìí ẹni wọ́n fẹ́ sáà ní ọ̀sà àbọ̀lẹ̀ rẹ̀. ẹni tó bá ní pé òun wò pé òun jayé òun ti ń sèyàn lẹ́yìn tó tó lẹ̀ sí ọlọ́run ọwọ́ ọ̀pá ìka mi wọ́n tẹ̀ sọ́dọ̀ òun káwọn ọba tẹ̀ sílẹ̀ káwọn alùpùpù wí alẹ́ ìlú lọ pọ̀ káàní wọ́n wò ọ̀pẹ fún wọn wọ́n ní káwọn yẹn padà àwọn yẹn yẹn tún àwọn ìdíjọ́ ẹ̀sùn torí ti di àwọn ọmọ náà kéwòn wọ́n máa wá fún wọn látara kékeré wọ́n tún lórí tí ọlọ́run wọn sọ ọdún tí ra wọn wọ́n tún gbòòrò ìdílà lẹ́bi tí ọlọ́run rẹ̀ fún akékeré o kéwòn ń sọ ọlọ́run àlejò alákòókò wọn ní wọn kò hàn ní pàtó ní àyàwó àgbà tó ní olúwa ní ẹni ìfọ́sọ àwọn ọ̀kan o ẹni ìyẹn bọ̀rẹ̀ àwọn tó wọ́n sàkó ẹni kan sàrẹ́ fún wa pé àkóso ka tó nínú ìlú ìgbẹ́gbẹ́ tí òun ni ó lábò tó ga jù ọmọ wa ni gbogbo àwọn tó bá yà lákòókò yẹn ẹni ìlú ọ̀dọ́ wọn o kọ́kà má sàkó òun kí ni bàbá wa jò ní bẹ́ẹ̀ ní alátìlẹyìn kan ó yàtọ̀ sọ́dọ̀ wọn bá bákan náà ọlọ́run ni ẹni ìtàgé àwọn fẹ́ kí àwọn kàgbé ọ̀tọ̀ ni tí wọ́n ń pè ọlọ́run ọ̀tọ̀ ẹni tó kókò ká ìmọ̀ tọ́lọ́run bá ó tàbí ọlọ́run rẹ̀. ẹni tó ló ti yí òun náà ni òun ọ̀là òun ló mọ ẹ̀fọ́n ẹ̀jẹ̀ ọlọ́run ti mọ ó tàbí ọlọ́run. bẹ́ẹ̀ náà ẹ̀ tó kọ araba ẹ̀dá sí ọlọ́run. ẹni tó wá ní ẹ̀dá ọlọ́run èèyàn tọ́lọ́run ní wọ́n bá yẹ kẹ́kẹ́ ànẹ́bí tí a ń gbà wọ́n lọ́run lò ó ti gbà sí ọlọ́run ọlọ́run wọ̀ láti kúrú kẹ́kẹ́ ìlú ìwọ̀n. àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́run kò ọlọ́run wá lè wo àwọn ìlú pátá ẹni ìdíje wọn ẹni ìdàgbé wọn fàǹdáàmù àwọn ọ̀sán àwọn tàbí ọlọ́run ti ẹ̀bá wọn gbogbo àwọn èèyàn pátá kò sí ẹ̀dá ni wọ́n jẹ́. bákan ìwé ilé mùsùlùmí mọ̀dájú bí ọ̀rọ̀ rẹ̀ kọ̀ àìsẹ́sílẹ̀ nìyí máa fi ẹ̀sìn rẹ̀ yọ̀yọ̀ wọ́n fi ẹ̀sìn rẹ̀ pamọ́. ó ṣe nǹkan tí máa ń fi ẹ̀jẹ̀ àjà lẹ́nu bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò mọ̀ wá sí ìsìláàmù rẹ̀ pamọ́. gbogbo àlùjọ fẹ́ kò fẹ́ tí wọ́n ọ̀pẹ̀kẹ̀ tí láàbù bẹ̀rẹ̀ máa gbé yọ ní gbogbo ìgbẹ́ bájẹ́ mi. Orí pé kí ẹni ẹ̀yìn náà dáàbẹ̀ dáadáa fún ohun ìgbà ìlà òkàtà rẹ̀. Gbogbo ẹni tó kú yà pátá èékú rẹ̀ fún ọmọ ẹ̀sìn lára rẹ̀ níbi ẹ̀sìn ọlọ́run bá. Ọlọ́run wà á ti rẹ̀ àbẹ̀ ó ní ìwọ̀n tó wọ̀ mí. Ọlọ́run ṣe olùgbàkúrò tó bá jẹ́ kí ẹ sí olùgbàkúrò tòótọ́ ẹ̀yin lẹ́gà jù lẹ́gà. Ẹ̀yin lẹ́wà nípò tó jù, ẹ̀yin lẹ́gẹ́ ní ìtù wọn ọlọ́run ó ń pè nílẹ̀ yorùbá wọn ní gbogbo gbogbo ìjọba tó gbà kó olódó ni o ṣùgbọ́n tẹ ẹ bá ti olùgbà tẹ ẹ bá tó gbà kó olódó kù í bẹ̀rù bára rẹ̀ pé ọ̀wá ni mùsùlùmí ọmọ wa wo àwọn tí ń tẹ lọ́wọ́ kẹfìrí nínú ọjà ìdúnyà nínú orí ayé ọmọ wa wo ní wíwò sí á ìjọ sí lọ́wọ́ tó wá kọ́ ní ọ̀rẹ́ tẹ̀lé báyìí lọ́wọ́ ọ̀kan ló ń jẹ́ mínísà ọ̀kan tó wá jẹ́ ẹ̀rí síkà tẹ́lifí ọmọ rẹ̀ ní ìlú ìṣẹ́kùsí O ayé ẹni ó lọ́wọ́ àbẹ̀rẹ̀ ní máa ń pè àwọn ń kà yẹn. Tọ́kù tó ń ó ń wa. Ọlọ́run ní owó rẹ̀ ní owó ọlọ́run ní máa ń fa àwọn tí ń fi ń pa wọ́n lẹ́rù tí òbí ní ẹ̀fọ́ lọ́rùn jù kọ́kọ́rọ́ ní owó èso tí wọ́n wọ́n wọ́n lọ́wọ́ lọ́wọ́ àkókò lè fún wa tó ń tó ní yẹn ọlọ́run àwọn alágbára ẹ̀dá tí wọ́n bá tó kọ́kọ́rọ́ ní owó rẹ̀ láti ní máa gbà wọ́n lẹ́rù. ń bá gbowó ẹ̀ lọ́ náà ló ti wá ẹ̀sùn gbòmí fi jẹ́ pé wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo láti máa wá owó tí bá ń bẹ ní ohun rẹ̀ ìgbìn ayé lọ́wọ́ kèfèrí tí ó wá ń ní ilé ìmọ̀ tó bá dé ilé ìjọba tó ń bẹ̀rù sí ah, ẹ̀wà yára tí ó wá rẹ̀ fún un ti dàbí rẹ̀. Ìgbà ẹ̀kọ́ máa wọ̀ ní pé ìṣirọ́ ọ̀dàdà ó pọ̀ ọlọ́run ti tún ẹ̀wọ̀n ẹni dàbí déètì yìí ẹ̀wọ̀n ẹni gbogbo òlú yìí lọ á ti sì kí ní sí mi. ní àwọn pọ́tẹ́ẹ̀tì tí wọ́n ń lọ sí fífún òwò mọ̀tò jẹ́ káwọn lọ́wọ́ máa wá wò ó ní ìtújú rẹ̀ gbọ́dọ̀ wọ́n rárá àjùwọ́ àtẹ̀lé ìwù láàárọ̀ ọ̀bẹ̀ ẹ̀yà ìròyà ìwòrò ayé rẹ̀ á fún ọ ìdá ìdá òkú sí i torí kí ni àwọn ẹ̀sìn ìpàdéwò tó wọ́n lò. lẹ́yìn ní nǹkan àgbẹ̀bẹ̀tẹ̀ wọn níyà torí kíkọ́ bàbá àlùkí ọlọ́mọ bá àti wá ti fún ọ yẹ wúlò lórí òun ní ẹ̀yọ́ ẹ̀kọ́ bákan náà ọlọ́run wọlé àti òbí kọ́ka àwọn àrùn ọlọ́run náà lẹ́bi dúkìá àwọn ènìyàn májọ lọ ní. wọn ò náà dùn ọmọ wọn májọ lọ náà wà á pé lóbi pé lóbi gbogbo wọn ló yà lẹ̀ tàbí ni ó kù ọmọ gbogbo ọ̀rọ̀ ló lọ́ọ́ àyùmọ̀ síbà ń bí a ìdúnìyà ọlọ́ọ̀gbẹ́ ìjọ wọn yàrá yìí. wọ́n tẹ́lẹ̀ sí akọ àǹkú tòun ọwọ́ arákẹ́ ni wọ́n fẹ́ lórí ìjẹyẹ wọ̀ wọ́n kà tòun wọ́n jà níbi tó fi ọ̀dọ́ lọ. òun ìfẹ́ ń wúlò tó bí a ọlọ́run tẹ́lẹ̀ fún ọ àtọmọ àti dúkìá ọwọ́ arákẹ́ ni wọ́n fi ọlọ́run náà jọ̀ọ́ lójú ara. kọ́mẹ́ sí ilé wa ní ẹgbẹ́ pàtó ẹ̀rí kọ́

lẹ́ni tó ń jẹ́ àwọn òṣìṣẹ́ tàbí aláàánú pé wọ́n lé tó ń kún wá dé jùlọ iṣẹ́ tó kún máa wá láti wọ́n máa wá láti rẹ̀. Orí gbẹgẹ ni, ìyẹn tó jẹ́ ìdáṣiṣẹ́ tó ń fa òye sí ẹ̀ kí máa ń lo báyọ̀ ní ìyẹn. Títí máa tètè mú àwọn ènìyàn, wọ́n fi máa ń gbàgbé tọ́lọ̀. Ẹ̀rí ẹni tí ń tó gbàgbọ́ lọ, tó bá jẹ́ pé gbàgbọ́ lẹ̀ lẹ̀, ó gbàgbọ́ lórí Gbogbo ń tọ́rọ̀ bá àlékún lọ́jọ́ ní omi. Bákan náà ni pé ìmọ̀ ẹ̀rọ wá láti tẹ̀lé tọ́lọ́run. Tọ́lọ́run bá tẹ́ olùbákò ìlú pẹ̀lú orí ayé nítorí kí títẹ̀lé tọ́lọ́run lè dé tóbi. Bákan náà ni pé ẹni tí wọ́n ń jẹ́ kébìrì ẹni tí ń jẹ́ alẹ́ ìgbàgbọ́ ọ̀sà pé yóò fi tó ìyàwó ẹ̀ àtọ̀ olórí kọ́ ẹ̀ àti àmọ̀ ẹ̀fẹ́ o. Orí kọ́ wọ́n náà yọ wọ́n pàdánù ayé àtàkìyà lọ kí wọ́n pàdánù ìpàdánù ayé èyí kò fún ọdún lọ́wọ́ ayé ṣùgbọ́n ní jẹ́ tí wọ́n rí àtìyà mọ́ ayé ni wọ́n ti rìn sí. torí tí yóò fi rí àtìyà mọ́ tí ìwà ìjẹ́ nẹ́ẹ̀sì ìgbàgbọ́ ní ìlú wa yóò kọ́ wá fi àwọn òfin ẹ̀jẹ̀ náà bá tẹ̀lé gbogbo àwọn tẹ̀lé wọ́n sì rìn sí láyé lọ́nà wọ́n pàdánù ayé ọlọ́run máa wà lẹ́yìn òkú ọlọ́run dá ẹ̀ka wà lọ́kùn sọ̀rọ̀ àwọn òkú ọlọ́run ti àwọn tún yá òkú òkú lọ́wọ́ pẹ̀lú ẹ̀yẹn àtẹ̀yẹ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́dọ̀ báwo tó wá bẹ́ẹ̀ yẹ káàkiri lọ́dún àti olùdó àwọn tó lọ́wọ́ máa dẹ̀sọ̀ lálẹ́ òkú ìgbà pẹ̀lú ẹ̀sìn kò wọ́n fẹ́ káyì àwọn tó lọ́wọ́ máa dẹ̀sọ̀ lálẹ́ òkú wọn ti gbogbo kí àlẹ́bí kan wọ̀ títí ní àlẹ́bí ó wọ̀ wọ́n tún ṣe ní ẹ̀wọ̀n títí ọ̀sẹ̀ tó ń wọlé títí táwọn ọ̀dọ́ yóò kọ́kọ́ wọlé. ọlọ́run ti ní ẹ̀yìn lè fi ẹ̀yìn lè lóore kó kò ní ẹ̀sìn náà. ìjọ tó ń wà lọ báwọn ènìyàn ọlọ́run lè yẹn dáa jù. ìjẹ́bù ìjọba wa da àgbáyé kí n fi ẹ̀mú pèrè. ìjọba jẹ wọn àyùkọ níbi ìkùn báà wọ́n wá pé àwọn òṣìṣẹ́ kan náà àyọ̀kọ́ òyìnbẹ̀sẹ̀sẹ̀ òbíyìn àwọn ẹ̀ máa jọ wọ́n ẹni wá wọ́n ẹ̀rọ àwọn ẹ̀rọ kejì wa ni ẹni wọ́n ṣe múra ọdún kọ́pẹ́ẹ̀tì. ilé ìtumọ̀ rẹ̀ ẹni tó wọ́n ẹ̀rọ ọ̀rọ̀ ilé yìí. nígbà tó wáyé kò sí mú ọtí tiẹ̀ ẹ̀ bá kú tiẹ̀ fún kò lè àwọn tó mú bẹ tí òru omi jẹ́ lọ́wọ́ wà ní jẹ́jẹ́ àwọn ọkọ yẹn káwọ́ máa tẹ̀lé yìí. wọ́n ti dàgbà wọn bí omi àti àyìnbó níbi ìmúra wọn kẹ́ẹ́dọ́ tó tún kù òṣèlú látàkà àwọn àwọn ẹgbẹ́ wọn mú ọjọ́ mùsùlùmí níbi ìmúra. ìyẹn ló fẹ́ kí àwọn olùkọ́ wọ́n ti mọ̀ gbọ́ nínú wọn sọ̀rọ̀ ìyẹn ìrísí ẹ̀ báyìí lọ́kọ́ máa jọ mùsùlùmí ẹ̀wọ̀n ọ̀gá ẹ̀ẹ́dá alẹ́ ló ń mà ẹ̀rọ bínú ẹ̀rọ ọ̀gá kúnyẹkúnyẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ti mẹ́mẹ́rẹ́ kó ẹ báwọn tó tó kọ́ ní ìbùkún ní wọ́n kà kó lọ́wọ́ ní ẹ̀ẹ́dẹ́rẹ́ ọ̀pọ̀ ọ̀gá bùkún ní ẹ̀ẹ́dẹ́rẹ́ ní ọ̀dọ̀ mùsùlùmí ni ẹ̀wọ̀n bẹ́ẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló tẹ́tẹ́ yìí sí wọn wọ́n tún ìsìláàmù pamọ́ wọ́n tún ìsìláàmù pamọ́ léyìí tó ti léyìí tí ò lè ẹ̀wù tó kọ́mọ́sì nínú nǹkan ìgbà ló ń sọ ẹnu mọ́ ọgbọ́n olùdí òní padà lórí ẹ̀ àbíbi ẹ̀sùn wọn yẹ ẹ̀yà àwọn kẹ̀kẹ́ ẹ̀yà àwọn ó sọ láti sọ padà kẹ̀kẹ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti dẹ̀kọ̀ sọ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lẹ̀ wọ́n wá ní àgbọ̀ bí obìnrin tàbí bí obìnrin níbi ọjọ́ tó bá wà lọ́wọ́ pé ọkọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sọ̀rọ̀ máa ń fi kí oṣù ọ̀gá fi lẹ́lẹ́ yẹn yóò padà lágbára lọ́wọ́ òun yóò padà lágbára òun ìgbà yóò fi kí yóò padà níbi wàá fi ẹ̀yà ẹ̀kọ́ ní lára kan jọba torí kò ní ìlú ìtọ́lọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dà ni láti ìtumọ̀ mọ́ ọ̀rẹ́ tó la ó ń fi àtàwọn èdè yẹn kú ti ń fọwọ́ láti ká yàrá rẹ̀. ẹ̀yẹ jẹ́ náà wò nígbà tó ń bá yọ láti ìtumọ̀ mọ́ ọ̀rẹ́ tó ó yẹ má kí òun gbà yìí. tí wọ́n bá tún fi má kí òun orí kí àwọn èdè ìtàndẹ́lẹ́ ní ṣùgbọ́n ìfún oníbàárẹ̀ wọ́n ṣe kí nígbà yẹn ó ti jọra wọn ẹni wọ́n lè má ṣe láti wọ́n hajj oníbàárẹ̀ báyìí ẹ̀yẹn sáré yẹ kẹ́mi kí o kẹ́mi ya pa àwọn ìyẹ̀wù ní. nígbà tó wá ní tí obìnrin ṣe ń dáwọ́ sùn lọ́wọ́ ó sì náwó fún ìdàgbẹ́ yìí ti bẹ̀rẹ̀ báyìí gbogbo ìgbà pátápátá ní kẹ́ báwọn obìnrin yẹn ṣe àbí ìbálòpọ̀ ìṣẹ̀lẹ̀ máa ṣe tó ní pé wọ́n ní ìṣẹ́jẹ̀ kan yìí. Wọ́n lọ lájọ ọ̀dẹ̀pọ̀ wọn. Wọ́n ní wọ́n ti tà sí gbogbo bí tọ́lá fara pátá tó ti dàrí mọ́. Inú bàbá ọ̀dẹ̀ wọn ni oríṣiríṣi àwọn ọ̀lànà òun náà ti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ tó láti ló ti dá pa àwọn kìkì. Yàrá kìí ti pé ìfẹ́ ìní ìjà àbá ti bá lẹ̀ fẹ́ ìjọba fún ẹ̀sìn ìjọba. Ṣùgbọ́n wọ́n ṣe ní pé ìdí tí wọ́n máa jọra wọn. Tó ń lọ wá sáré papọ̀ mọ́ wọn, ìyẹn gbọ́dọ̀ ti fi ló gbọ́dọ̀ ti yẹn. Islam ti ń dùn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní àtọwá lọ àwọn àrùn nínú òṣèṣì wọn lọ́wọ́ ẹ̀yọ báyìí ẹ̀ ní Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè adóòjì adóòbàdé adóòbàdé gbólóòtú ìwé tó ṣe kí mo tìlú lójú yẹn. ọ̀pọ̀lọpọ̀ pé kí ìlànà ẹ̀ kúkúrú nínú àwọn àlùfáà tó ṣe kí lójú yẹn ṣe. kò sí ẹ ti ti jẹ́ nínú yorùbá òòtà ni wọn ò sì bá lè gbé wọn ọ̀pá òòtà yẹn kì. ìgbà tó wọn nípa rẹ̀ àwọn tó ta kó kì wọ́n pa á sí. dípò pé èèyàn máa wà lọ́wọ́ ẹ̀rọ pé ní wọ́n fi adúrúkú bí ìmọ̀ adúrúkú. Òǹkà tó ń tàbọ̀ ilé ní adúrúkú bá ṣe. Ìgbàgbọ́ ìdílé yẹn nínú àwọn àlùmọ́ àwọn ọdún yóò ní ìlú ìpínlẹ̀ yìí àbúrò ti àwọn kan ní. Àwọn òkè inú ọ̀rọ̀ pé ó lọ mùsùlùmí lọ́kẹ́ lọ́kẹ́ ẹ̀kọ́ mọ̀ sí inú ọ̀rọ̀ wọ́n Yàrá àwọn mùsùlùmí kan wọ́n ní tẹ́lẹ̀. Wọ́n lọ́wọ́ mùsùlùmí ti gbà ọlọ́run bá Ẹni ń tàbí kò wá tẹ́lẹ̀ wọ́n á fi kọ́ mọ́ bá tòkó. Gbogbo àwọn àlùfáàbù ẹ̀ ká máa ní ìgbà ká máa sí o ká máa pẹ̀lú oúnjẹ orí kékeré mú àwọn tó gbé tó ń bá ẹ̀dọ̀ ọ̀dọ́ wọn lò. Bákan náà ìdí tí wọ́n ní mẹ́sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti kéde sí àwọn òbí ìwọ mẹ́sùn. Tó bí àgbàlagbà ìgbàlè ọ̀sẹ̀ kò fi ìkọ́sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ lọ́yẹ́ kí ẹ̀sùn ló fi kọ́sí wọn. Kí ló ní ìlú tó bá wọ́n fi lù kú àwọn òkú wa lọ́wọ́ ẹ̀dá àlọ́ wa ni olú ẹ̀sìn ọlọ́run orí àlọ́wà la ẹ̀sìn ọlọ́run o papọ̀ mọ́ wọn kò sì papọ̀ nígbà tó àwọn ọmọ ìta ọlọ́run kẹrin la tó ara o ẹni tí ń náà mẹ́ta lọ́kàn tó ẹni tí ń náà kò sì pọ̀ ọ̀dọ̀ mọ́ra rárá àjọ náà ọ̀rọ̀ wa yé ẹ̀ẹ́n ṣùgbọ́n sọ̀rọ̀ sí gbogbo àwọn kan yẹn. Bákan náà, nínú títí wọ́n yẹ pé ìyọ́ máa kọ́ sí wọn nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ ti fi lẹ́sẹ̀já lẹ́gbẹ́já wọ̀ kó mẹ́rin inú ẹ̀sìn wa yìí. ó lọ́pọ̀lọpọ̀ tí ń pẹ́ lẹ́nu ìlú ìjẹ́ ìlú ìjẹ́ tí ò ní ẹnu mẹ́rin òyìn ara láàyè. ẹ máa wọ́n ti ṣe àwọn ìbẹ́rẹ̀ ní wọ́n á ṣe sí bọ̀ wá. yìí náà wọ́n ṣe ní káàkiri kí ni Christmas yẹn àwọn pàdé wọn pé tọ́ka láì fi lọ tọ́ka fi kú ọ̀rọ̀ fún ẹ òǹkà dáná òǹkà dáná lọ́wọ́ àwọn ìyẹn lọ́wọ́ agbára ní lọ́wọ́ ẹni ìlú wa bà ní ọ̀fẹ́rẹ́ òun náà wá lè sùn wọn lọ́wọ́ sì ti ra pé ìra nù ẹni tó fi máa kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ òun tó fi tẹ́lá ní bọ́ọ̀sì yẹn á ti lọ lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ rẹ wáyé bẹ̀rẹ̀ á ti lọ́ọ́ lọ́ọ́ lóye àdéhùn ìdánilọ́ọ̀nù ìwà bí o ẹni tó bá bá sọ̀rọ̀ lọ̀rọ̀ gbogbo ẹ̀tọ́ yóò pọ̀ bọ́lá ojú ọ̀tá àbàdé ni wọ́n tá àbàdé fún ọ. ìjẹ́sà tẹ̀lé bẹ́ẹ̀bù jẹ́nọ́rì wà ní gbogbo ẹ̀ pátá tó ní oṣù rárá. nínú ìjẹ́sà máa bá wa lọ́wọ́ àtúrà òun ni ọdún. torí sí ọdún àkídà tẹ̀lé àjọkẹ̀ tẹ̀lé. ọdún tí èèyàn wá ní ìtọ́jú ìsìláà tí ẹ̀ bá ti ń ṣe ó ti dára wọn ni.

lọ́wọ́dà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ń wọ́ọ̀dì àwọn dánẹ́ẹ̀dì yẹn wọ́n máa ń sọ màá fàkàn wá tó màá ti bẹ́ẹ̀ dúró. màá ti bẹ́ẹ̀ lọ́dà tó ń lọ pọ̀ báyìí gbogbo wá ní àbí kì í ta ní gbogbo wá ní nígbà yẹn ọdún ọ̀tún òṣogbo ìrọ̀lú gbogbo wa bẹ́ẹ̀ àwọn ọ̀tọ́ wípé táwọn yẹn ṣe káàkiri ẹ wá ló fi dẹ́gbà tó ń fà láti dẹ́gbà lè pọ̀ òòtà tí wọ́n ti ń wọ ní fífẹ́ yìí bẹ́ẹ̀ tó fún róòmù wọn láàmì láàká náà wọn láàmì láàká láyé ni ìyẹn ló dé láti kùmà tí wọ́n láàmì láàká yẹn wọ́n ti fi ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kẹ́mílẹ̀ lórí ayé àwọn ọ̀gá tó wá tilẹ̀ àwọn èèyàn wá tó ọkùnrin lọ́dà ẹni ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀ báyìí ẹni tí ó sọ ọ̀pọ̀ ẹ̀ báyìí ẹni tí náà mùsùlùmí tí ọ̀rọ̀ sọ̀kùnrin tó ń bá ẹ̀dẹ̀ ó ti mú àdìyànà ẹ̀wọ̀n pé àkàkẹ́ńtẹ̀ tó gbajúgbajà ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ọwọ́ ló àtẹ̀ yóò lọ sí ní àgọ̀dọ̀ náà sí àgbà aláṣẹ kù sí ìdílé kí ìdílé kẹfẹ́rí ìdílé kẹfẹ́rí ni ọ̀rọ̀ tó ti wà ní wọ́n fẹ́ ọjọ́ tí wọ́n ṣe wọ́n ọ̀jọ́ lọ rí jẹ́ dípò ọjọ́ ọjọ́ kẹlẹ̀ rí tó ti lè wá àwọn ọmọ mi irú àtúnṣàkó mi ìkọ́sí wọn gbogbo àwọn ọmọ ẹyẹ táwọn ọjọ́ lè jẹun náà wà wọ́n ti mú bọ́ ọ̀rá àwọn àjọ tẹ́lẹ̀ wá ọjọ́ ìsinmi gbọ́dẹ̀ ẹ̀dá wa bá tẹ́lẹ̀ ìlú àti dídá rẹ̀ òun bá wọn bẹ̀rẹ̀ ká kí ọ̀rẹ́ sákọ̀ rẹ̀ dé a ní àwọn sáwọn ìṣòro wọn ọ̀rẹ́ sẹ́lá ó ní gbogbo ẹni yóò bá gbé ìgbà àwọn ọjọ́ kan tó ti dára wọn.

ẹ̀kọ́ ah, ti wọ́n lọ́ba tó padà tí ìlú ipa láàbọ̀ láyé. Bàbá fẹ́ ti ṣàwọn ẹ̀kọ́ ti wọ́n alága àdúró alága àbẹ̀rẹ̀. Wọ́n kà wọ́n fún àwọn ọ̀sán àbá àti ìdúrà àti ọ̀. Alága àdúrà àti alága àbẹ̀rẹ̀ ni wọ́n máa wá alága àbúkẹ́ wọ́n máa wá sọ kálẹ̀ wọ́n máa fẹ́ rìn rìn wọ́n máa gbájúmọ̀ ó ti àwọn kékeré. Ẹnì inú òṣùwọ̀n bí wọ́n ti ní sí ẹ̀rẹ́ ìwà ìjọba ìlà ní tíwáàmù mọ̀tàbọ̀ àti tíwáàmù tó ti parí ọwọ́ ti jọ ìwà ìjọba àdúrà ń bẹ́ẹ̀ ṣe yìí ìgbà ni àwọn kìbìrì rẹ̀ ń tẹ̀lé yìí ìgbà ni àwọn kìbìrì rẹ̀ ó ti wá lágbára jù ó kù kú ìlànà ilé mi ìlànà ilé mi ilé mi ó ti máa dáwà tó gbọ́dọ̀ ní ẹgbẹ́ àti ọkọ̀ sí ìdáwó ọgbọ́n dáadáa sí ìyẹn kẹ̀kẹ́ náà má jẹ́ abẹ́rẹ́ wa à ń dọ́gbọ́n sẹ́ni ẹ̀jẹ̀ ọlọ́run òṣèré dọ́gbọ́n sí kápẹ́ padà sí tó tó déédé ìgbọ́nà ti mú wa láti ẹ̀sìn ọlọ́run ìṣàkíyàn ìlànà tó tó lọ́pọ̀ bá ìsìláàmù ti mú wa kó èké láti wọn ìdáfẹ́ àwọn akókò lọ́dá àwọn ọmọ ọkọ tàbí ní wọ́n tàbí wò nípa àwọn òkú tó jẹ́ ìmọ̀ọ́sẹ̀ tí ń sáì káàkiri tí gbogbo tí ń jẹ́ láti kòmígbà tẹ́lẹ̀ kòmígbà yìí ní wọ́n kú làwọn ìlú tẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ tí àwọn kẹ́kọ̀ọ́ tó ń sùn lọ́dà fún yín ó lu aláwọ̀ ẹni ó lu aláwọ̀ ẹni láwọn aláwọ̀ sọ pé ẹ̀kọ́ tí wọ́n pé wá sí kí wọ́n gbọ́dọ̀ wà ní àdá àjọ tó ń tẹ̀lé rẹ̀ wọ́n tó ti àwọn àti wà ní ìgbọ̀ngbọ̀n lórí ìjọba wọn sọ àwọn ìyẹn pátá ẹ̀rì pé báńkì ìgbà náà tó jẹ́ kí àwọn aṣáájú rẹ̀ àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn tí wọ́n bá wọn kọ́ ẹ́ adáró wọ́n pẹ́ àwọn mùsùlùmí lóde bákan náà dáàdì wọ́n dá àwọn mùsùlùmí lóde ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ mọ́ńtíìsì lẹ́nu wa ní lamẹ́ríkà ní àwọn lábí wọn lálálálá ọ̀hún ni wọ́n á délé àbáàlá rẹ̀ dúpẹ́ ìlú sí. pẹ̀lú tó ọ̀pọ̀lọpọ̀ àwọn kí ẹ̀ ó ti dọ̀jà lọ́dọ̀ sí wọn. nígbà wọn ti nígbà wọn kẹ́kọ̀ọ́ náà tó àwọn tó ń kiri ilẹ̀ pé ọ̀gá òṣùnà àkẹ́kọ̀ọ́ wọn bàrà títí ṣe ìlọ wa tó bá ti lọ kúrò fún sùn nínú. ẹni tí inú bá àwọn ọmọ ti jáde sí iṣẹ́ ìṣe nígbà tẹ́gbẹ́ wọn ni pé kò sí ní àgbẹ̀ ọ̀gá ilé ìṣọ̀ ìbéèrè. torí bọ́ọ̀ pé àwọn ọmọ ẹni àwọn máa ṣe yẹ pé kí inú pé bá àwọn àgbẹ̀ padà tí wọ́n gbé àwọn àbá àdáfẹ́ta tó yẹ kí ìdílé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀. Tó kọ́ wà sí ìdílé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ó kí n tó túmọ̀ ní pé ó ní o ìṣèlú ó ní o ṣùgbọ́n yẹ kí yan òṣèlú ó yẹ kí n kí máa jẹ ìlú ti ní gbogbo ní ní àtọ̀ kárakáta ó lè gbogbo ọ̀gá ọ̀gá máa tó kùmọ̀ ọ̀gá káàkiri ó máa ti rí káàkiri bí kí n kí máa jọ mùsùlùmí wọ́n máa yọ ní mùsùlùmí gbogbo ọ̀gá ọmọ máa ń tẹ̀lé o ó ọmọ ìdáwọ́ náà ló ń pọ̀ sí pé tó bá láwọn ẹ̀rọ ń fẹ́ mú ọlọ́ọ̀ni wọn kí ilẹ̀ wò lè òun lè ga wọn kí n máa lọ ayé rẹ̀ ọmọ ọdún àwọn alábòsí ni ọlọ́wọ́ ti máa ọlọ́wọ́ tí wọ́n wọ̀nyí sàmàlà wọn àbẹ́ ẹni sọ́ọ̀tì máa ń yà ayé àti ìdúrà ọlọ́wọ́ sáré wọn náà bára kan lọ́wọ́ yọ̀rọ̀ fún ìgbà àyè wọn bá a bá owó jákùn. الله وكفى والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد عباد الله لقد أخذوا المسلمين من أمر دينكم قال تعالى ثم تحملنا على شريعة من الأمر مرتفعة ولا تتبع أهواء الذين لا يعلمون إنه لا يعلم ما أنت من المرجئة وأن الظالمين فعلوا الله معك والله ولي المتقين سورة الجزاء إلى آيات الثامنة عشرة إلى الثامنة عشرة واعلموا أن كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور المحدثات وكل وكل بدعة ضلالة وكل ضلالة في النار الكفر والعياذ بالله أقوى كان في محمد صلى الله عليه وسلم قال الله عليكم بأن تجمعون قال عليه عملية في قول الليل الذي جواب لا فلولا والدواعين به لأن كما قالوا تلك وتفاعلين به حقه لما كان في وجهه بدري لا تنظر إلى التقوى لما يجب أن نقول أن الله أقوى منه báyìí ti rẹ̀ ló kéré tó ọlọ́run ló mọ ta lè ní mẹ́sẹ̀rẹ̀ tó ń bọ̀ lọ́wọ́ àgbẹ̀yẹ ọlọ́run òun lọ kí náà lè dé nínú àlámọ̀ ẹ̀sìn tó ń bọ̀ lọ́wọ́ àgbẹ̀yẹ òun náà lè mọ kí lè lè dé nínú àlámọ̀ tó yẹ kí ló sọ àdìgbò rẹ̀ kátàlá bẹ́ẹ̀ rẹ̀ pé àwọn ọ̀dọ́ òun ti rẹ̀ ní oṣù tẹ̀ dáadáa pé ebi ìṣẹ̀lẹ̀ yìí káwá mọ̀ ọ́dún pẹ́ lọ. tàbí ká burú sí nǹkan ló jẹ́ ìlànà àwọn kèdè rí káwọn òwe ọlọ́run òwe kúrẹ́ rí jẹ́ ìyá ọlọ́run ọba òwe ọ̀kọ́jà rẹ̀ o báwa náà wẹ̀ ti gbà àyè tó ní láyé ó lè fi kẹ́yìn ó lè fi kẹ́yìn èyí lè jẹ́ ẹni arákùnrin bẹ́ẹ̀ ní sọ̀tọ́ olùgbà pé ibi tí máa ń ṣe ọ̀kọ́jà tí máa ń jáde lówó yóò tó wọn tó wá rẹ́ ní lọ́wọ́ tó wá èyí tó bá ti wà lẹ̀ èyí tí ọ̀rá bí ìdílé ìdílé àlójúkò fún ọ ọwọ́ akúgbọ́n lórí ẹ̀sẹ̀ dáadáa àkàrí mi ó lò dáadáa rí o lẹ́yìn fún wọn ti báyìí báyìí báyìí ọlọ́dún wa ilé ìpínlẹ̀ àkókò tó ọlẹ̀ bẹ́ẹ̀ náà ti ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ pé ìgbẹ́kẹ̀kẹ́ báyìí náà ni wọ́n ṣe wọ́n ní sí látara abẹ́rẹ́ náà kí ló ti o. ẹjọ́ àwọn ẹni tó lẹ́yìn pé àwọn oníṣẹ́ láti fi sọ fún wa ọ̀pẹ́ ní wọn òun tó lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run pé kéèkì òun ti bàjẹ́ káàkiri. èyí tí wọ́n ń nínú Tani mọ́ tani mọ́ wọ́n bá àlọ́ ọ̀gbìn fún sí lórí wọ́n sì wọ́n ti fa ẹ̀jẹ̀ gẹ́gẹ́. So ìlú ìbójú ti kẹta nínú orin fún òun náà ìdí ìra lọ́rọ̀. Ìsẹ́sì mẹ́rin tó jẹ́ ẹ̀sẹ̀ tó jẹ́ ìlànà bí ìlú àlẹ́ mùsùlùmí kí wọ́n fẹ́ ilé ìlú ilé ọlọ́run lórí jẹ́ ẹ̀yà ẹjọ́ fún àdàlọ́run. Fún fún àdàlọ́run tó ti ṣe yóò tó lórí kí ni ìwọ máa bá yìí ìwọ máa bá yìí kí a máa ń yàrá a máa ń yàrá yàrá lórí kí tó ń ṣe tó wọ́n yàrá yẹn tọ́lọ̀ náà tó ń gbà lọ́wọ́ ẹ̀. òkúta lójú ìgbà tó òkúta lójú yẹn ìjọba wa sáré ju àwọn yàrá yẹn kíkì í sì fún ṣe ilé ní sí ìmọ̀ bá lọ́wọ́ lọ. èyí tó wá ìjọba ti rẹ̀ yẹn ọ̀rọ̀ àtàkùn yìí rẹ̀ torí pé kí ni ọ̀rọ̀ tó ń lọ́ọ́ mú ìjọ lóòótọ́ àlọ́ lẹ́yìn gbogbo tó ti wá lọ tó ti pọ̀ pápátá àtúwọ́n náà fi ìṣẹ̀lí àkàlẹ̀ fún àlẹ́bí ìlànà tó máa tètè fi ọlọ́run àti fi kalẹ̀ òun náà wá sí ìlú ọ̀sẹ̀lẹ̀ rẹ̀ òun náà tẹ̀lé o wọ̀ lẹ́yìn tẹ̀lé ànáwá ìgbẹ̀sí rẹ̀ láyé àná lò. ìfẹ́ inú àwọn tó ń yàtọ̀ sí ti ẹ̀yẹ àwọn tó wọ̀n dákẹ́ mọ̀ yẹn sí ìṣẹ̀lẹ̀ o ní ìṣẹ̀lẹ̀ torí kékeré àwọn ènìyàn ń wò ní ọ̀rọ̀ sí ìkẹlẹ́dọ̀rọ̀ òtún mọ́ òtún wọn lórí wọ́n ti ń lọ sọ́ọ́ ìṣẹ̀lẹ̀ káwọn lórí àwọn kan ọ̀rẹ́ ni wọ́n tẹnu ara wọn ọlọ́run ti jọ ọ̀rẹ́ ààyè ìdìbò ìbẹ̀rù ọlọ́run látara bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti lè jẹjẹrẹ sí má ti ojú kẹkẹkẹ ní ọ̀la àwọn ọ̀rẹ́ ẹ̀sìn má ti ojú gbogbo gbọ́ máa wá sí káàkiri lẹ́nu ti fi yóò máa jọrí lójú lẹ́nu ti fi púpọ̀ fọ́nrọ́fẹ́ náà ti wá fún wa máa àwọn yẹn wá orí pé kí ni ayé yẹn ti dúkùú nínú ẹ̀mí rẹ̀ àwọn mẹ́tọ́ ọba ní ìjọ àwọn ẹni tí wọ́n wá sá fẹ́ sí ẹ̀ wọ́n ti sọ nìyẹn wọ́n lọ́wọ́ sọ àwọn yẹ̀wò ní ọ̀run àti wọ́n gbàgbọ́ lọ́wọ́ ti kú wọ́n sá fẹ́ sí ẹ̀ láyé ọwọ́ ni wọ́n gba ilé ẹ̀kọ́ fi rẹ̀ ìlànà yẹn ló wá mú báyà wa orí pé ẹni náà ló máa lọ ọpọlọ ń lọ́kà yóò fi ilé rẹ̀ láwọn òṣèṣe yóò lè tẹ̀lé tọ́lọ̀ tí ọba ti gbà ti tẹ̀lé ẹ̀rọ òṣèlú tó lọ mú yẹn. ṣùgbọ́n látara kí wọ́n tẹ̀lé ẹ̀rọ ìyẹn lè máa tẹ́lẹ̀ sí ọlọ́ ọba. oníṣẹ́ ìtọ́nà tó ti dé wá lọ pé owó wọ́n ọlọ́pàá àwọn àti ara rẹ̀ owó tí lọ́pàá fún ọdún ìṣẹ́ lọ. ìṣẹ́ ló rẹ̀ lóòótọ́ ìṣẹ́ lórí náà ti dídí àwọn olókè ní dídí àwọn olùkọ́